أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخي ونفخي بسم الله الرحمن الرحيم الحمد لله الذي بنعمته تتم الصالحات والصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته أعلم ọlọ́run tó pọ̀ fún ọ lọ́wọ́ ọba alágbára ọba àṣoṣo bákan náà ni àtọrọ àlékún ẹ̀kẹ́ àti ìgbín fún àwọn ìwà nígbà sọ̀rọ̀ lọ́rùn náà ìjọ àti ọlọ́run ọmọ bá níbi àwọn alágbára àwọn sọ̀rọ̀ àwọn ọmọ àti gbogbo àwọn tó wá jẹ́ ọlọ́run ìlú ọdún ní ìyá abẹ ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo gbogbo àwọn ìjọsìn wa nínú ọ̀rọ̀ lọ́sàn àtúnyò ọlọ́kùn gbà fún wa náà ló ràn wá láṣẹ ó wá jẹ́ kí á bá ẹ̀sìn rẹ̀ ní ọjọ́ tó dá sí pé láyà ń fa òhánú wọ́n làwọn ìlà àfàmọ́ ìkọ́ni ìsinmi nítorí káwọn fi àsìkò ṣòfò lónìí pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run tó ní ṣe pẹ̀lú tán ìlàbẹ́ fi sọ̀rọ̀ a dẹ̀ rí wípé àwọn ìtàn kan bẹ nínú ìsìláàmù tó dá sí wípé ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ń bẹ̀ ó yàtọ̀ sí sísọ ìtàn ìjàpá àti ẹnìyàn tàbí ìtàn bí àṣà ló ṣe ń gbọ́ máa di ẹni àtàwọn àtàwọn míì tí wọ́n máa ń sọ fún wa nínú àwọn ọ̀rẹ́ aláwòye ká máa kálá yìí àdìgbò tí a bá wò àwọn èèyàn kan ń bẹ tọ́nà ń gbé kan wá nínú àwòkọ́ àrùn kódà odidi sọ́rọ́tù Yusuf Quran chapter twelve ìtàn ọlọ́run fi sọ̀rọ̀ tẹ́yìn bá wọ sọ́rọ́tù làǹbíyà àwọn àtàwọn ànábí ọlọ́run ó kú bẹ́ẹ̀ téèyàn bá wọ sọ́rọ́tù alẹ́ àìwọ́ àwọn àtàn lóríṣiríṣi ọwọ́ àgbẹ̀ àtàwọn sọ́ọ̀rù ní ibi sọ́rọ́tù náà pè tọ́lọ̀ fi sọ̀rọ̀ ànábìwọ̀ sọ̀rọ̀ náà àdéṣọ́látò ọ̀sán àtẹ̀wẹ̀rú yúdà àti yàrá kéèsì téèyàn bá wọ́n rò pé ah, ọlọ́run fúnra ẹ̀gá ni wọ́n á ń sọ èsì fàbúò kọ́máró àlọ́ àlọ́ bíbí tẹ́ ẹ bá tún wà wọnú kọ̀ọ̀án nídàkejì ẹ̀rí ìtàn fúláwọ́ náà olùmọ̀ ìgbàlẹ̀ pa bí fúláwọ́ náà sì pa àwọn ọmọ Ísírẹ́lì tọ́jà sí pé lùdáàbí ọ̀hún náà àbẹ̀dá àrùn àwọn tó jẹ́ ọkùnrin nínú àwọn Ísírẹ́lì fíyànà nìkan máa pa wọn ọlọ́run wa bíbélì àwọn náà ṣe tẹ̀lé sínú òkú pa ọlọ́run bí wa bákan náà kọ́ọ́rú náà tọ́jọ́ kan nínú ọmọlẹ́yìn alábí Musa alẹ́ ìsàlá ọlọ́run nínú kọ́ọ́rú náà káàrin ní kọ́ọ́rú Musa àbábọ̀ wa tá a bá wá wo ìtàn tí wọ́n jẹ́ mi ọlọ́run tí wọ́n ṣayé dáadáa tí wọ́n ṣayé rẹ ọlọ́run gbé tàn wọn wá káwa náà lè dàbí wọn ká sórí ire bí wọn ọlọ́run tó wá gbé tàn àwọn èèyàn ká wá àwọn ilé olórí burúkú ni o ẹni tí yóò jìyà lọ́dọ̀ mi ẹ má dàbí wọn ká gbogbo àwọn tá à ń lówó lónìí wọn lówó lọ́wọ́ ni wọn lẹ́bẹ̀ẹ́ ká rú náà torí òsínbà àwọn tó ń lu kọ́kọ́rọ́ kìí sọ́wọ́ bẹ́ẹ̀ o kọ́kọ́rọ́ ilé owó géńdé láìmọye ni wọ́n ẹ wo bí owó bẹ́ẹ̀ ṣe fẹ́ pọ̀ tó nígbà táwọn géńdé bá ń kọ́kọ́rọ́ ilé owó ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́pàá kọ́ ọ́nú rẹ̀ nítorí pé kò farabalẹ̀ fún tọ́lọ́ ọba àdìkí ọlá irú ẹ̀ náà ló ṣe fèrè àwọn tó pèrè ara rẹ̀ lọ́rùn ọlọ́run pẹ̀lú ó sì jẹ́ àmì burúkú gbogbo àwọn tí ó tún máa bọ̀ tí wọ́n bá ń lò sẹ̀mí ayé bíi tiẹ̀ ṣùgbọ́n nínú àwọn ẹni rẹ tí wọ́n ti lọ tọ́nà wọn bá sọ wípé rọ̀bíyà lọ́rùn áníkú wàrọ́bù áníkú èmi ọlọ́run ọba yọ́nú sí wọn inú mi dùn sí wọn àwọn náà yọ́nú sí tí màá ṣe fún ọlọ́run ara wọn làwọn sọ arábàtún àwọn sàábẹ́ ànábì ọlọ́ba nìkẹ́ wọn pẹ̀lú àrùn láàrin ṣe wá láwọn sàábé yìí darojat wọ́n pín wọn sóríṣiríṣi torí pé àwọn sàábé ipò wọn lọ́dọ̀ ọlọ́run ó jura wọn lọ a rí pé téèyàn bá wà nílé ìkéwù tó bá jọ wọn ilé ìkéwù lọ́dọ̀ àáfà ipò ọmọ kí wọn jura wọn lọ kódà ní sùkúù ara wọn senior ara wọn kéde junior ṣùgbọ́n gbogbo wa náà ní wọn student àwọn tí wọ́n jẹ́ student anábì sallallahu alaihi wasallam ipò wọn jùra wọn lọ́dọ̀ ọlọ́ àti lọ́dọ̀ àlẹ́bí gẹ́gẹ́ ìyẹn ló fà á táwọn àáfàá ṣe kó yé wa pé tá a bá ń sọ̀rọ̀ àwọn sàábé àwọn ẹni alákọ̀ọ́kọ́ tí kò wọ́n ga jù lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ànábì òun ni àlùkùnláfà rọ̀ ṣèlú àwọn àrólé mẹ́rẹ̀ẹ̀rin àwọn Abubakar Umar Usman Ali àwọn ẹni kò wọ́n ga jù lọ́dọ̀ ọlọ́run ló ṣe já sí nínú àkídà àwọn àfa alùsùnà wal jamaa òun wípé afdọ́lù áàdì ìlú umma báàdà nàbí yìá abubakar sadiq tó fi di tọ́wà nínú àwọn tíra àkọ́ ìlú tíra tàbí sọ nípa ìgbàgbọ́ òdodo tó lóore jù nínú òjò a muhammad nàmbà wà abubakar ni fún nọ́mbà tù lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ànábì umaru ni nọ́mbà tírì òun ni usman wà á nílò ṣe nọ́mbà fọ́ alimami nawawi alayhi rahmatullah nínú sẹ́ẹ̀dù sọ̀rọ̀ muslim wọ́n ní nípìnlẹ̀ àwọn àfáà alùsùnà ìtàlàfù wọ́n kọ́ yapa ẹnu lórí wípé ṣé aliyu ńlọ́wọ́ ṣáájú usmanu àbí usman lọ́wọ́ ṣáájú ali that is ṣé ali ló máa jẹ́ nọ́mbà three tí usman ló jẹ́ nọ́mbà four ìmáàmù náà fún mọ̀ táfà kù lẹ́yìn ìgbà náà ẹnu wọn tó wá kò pé bí wọ́n ṣe jẹ kàlífà yẹn bẹ́ẹ̀ náà náà ṣe lórí lọ́dọ̀ ọlọ́ kódà ọmọ ali muhammad alhanafiya ọmọ ali kan bẹ táwọn ń pè ní muhammad alhanafiya ọmọ abíbí inú ali gangan ni ó lóun a máa bí bàbá òun gangan tí máa sọ wípé nínú ọjọ́ yìí Abubakar Umar Usman ó lóun wá ní bó wá ní ti yí Ali wá ní wà á nà mí náà mùsùlùmí èmi kẹ̀kẹ́ kan náà mùsùlùmí ni tó túmọ̀ sí pé Ali gan gbà pé ọ̀gá ni Abubakar ọ̀gá ni Umar ọ̀gá ni tani Usman ìtọ́jà lọ gbé níbi àwọn ṣíà àwọn deviant sect àwọn ọ̀kan tí wọ́n ti forí sági tí wọ́n ti kó bá ní àwọn eléso gidi àwọn náà rí ibú pé ali pé nǹkan yẹ kọjá nábì ọ̀lọ́ wọn ní jìbìrì ìlú ṣe jàǹbá ni àwọn máa ń sọ̀sọ̀kúsọ nípa Abubakar wọ́n ń sọ̀sọ̀kúsọ nípa Umar wọ́n ń sọ̀sọ̀kúsọ nípa ìyàwó Aisha àtàwọn sàábé ṣùgbọ́n ní torí rẹ̀ ọba gbálẹ̀ kí èsì rí kó ti forí gbálẹ̀ nígbà kéèké nínú gbogbo mùsùlùmí ayé báwọn kòlà fáwọn ọ̀ṣìdúnà ṣe jẹyẹ bẹ́ẹ̀ wọ́n sì lóore síwájú ọlọ́run súnmọ́ àlàáṣárọ́tù àlìmọ̀báṣàrúnà lèjánà lẹ́yìn àwọn mẹ́rin yẹn òun lọ́wọ́ aka àwọn mẹ́wàá tí wọ́n gbàwé àlìjánà látàyé àwọn wo làwọn mẹ́wàá yìí ara wọn òun làbúbákiri umaru usmanu ali àwọn mẹ́rin tá a sọ yìí àwọn ni mẹ́rin àkọ́kọ́ àtúwá fi mẹ́fà àtúwá fi kún àwọn mẹ́fà wo la fi kún wọn ara wọn ni abdulrahman bono auf abdulrahman bono auf number five nìyẹn nínú wọn òun ni abu ubaida amir ibn jarrah odumelo odumefa ara wọn ni saadu bono abi wakos odumelo odumeje ara wọn ni tọ́láhà bono ubaidillah odumelo odumejo ara wọn ni zubairu ibn al odumelo mẹ́sàn-án ẹlẹ́kẹ̀wá ni sàáìdù bónú sáìdì àwọn mẹ́wàá yìí wọ́n tún lóore nínú ìjọ yìí lẹ́yìn ìgbà tá a bá ti máa nàbí ìwà tán súnmọ́ áálùlì bádìrì ẹ̀yìn ìgbà náà àwọn àáfàá láwọn tó tún kàn láwọn tẹ́jagun bádìrì àwọn tẹ́jagun bádìrì yìí ńlá ṣe ń sọ fún gbogbo àwọn ọ̀dọ́ kan pé ká má forí gbá ìjọ wo lẹ́yìn dé ẹ̀yìn kẹ́ ẹ gbé súnà wọlé Yorùbá àwọn kan ti ṣe wàhálà lórí ìsúná àwọn kan ti jìyà wàláì lórí súnà súnà táwọn á ṣe nírọ̀rùn yìí àwọn kan ti jẹ pankẹ́rẹ́ lọ́wọ́ eléégún torí ẹ̀ àwọn kan dẹni tó lẹ̀ wọ́n torí ẹ̀ àwọn kan dẹni tó ti forí gbá nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin wá dé ẹ fẹ́ máa kà fọ́ra àwọn tó ti jẹ́ pé àwọn ẹgbẹ́ súnà wọlé wàláì tẹ́ ẹ bá fọ́ra ẹ̀ kẹ̀ parẹ́ ni ṣùgbọ́n àwọn ọ̀bẹ lọ́ọ́ kẹ́ ẹ parẹ́ so orí àwọn sàbẹ́ tá à ń sọ yìí kí ló káwọn alùlù bá dírí olóore ogun tákọ́jà nínú ìsìláàmù àwọn náà kọ́ forí gbà ogun tó le bọ́ọ̀dì tí èèyàn ẹ̀ta oró níjọ́ tí population mùsùlùmí ètí ipò àwọn tí wọ́n lé díẹ̀ ní three hundred náà lọ kojú àwọn kèké tánlélẹ́gbẹ̀rún tí èbá ṣe páànù ọlọ́run tọ́jẹ́ kó sọ màláìkà kalẹ̀ nínú ogun ànábì náà sọ kó sọ́ lọ́run pé wọ́n lọ ee tí wọ́n bá pa àwọn èèyàn yìí <laughs> ó lè má sẹni tí ó sin ọmọ lórílẹ̀ ìwọ ọlọ́run <laughs> ee àánú rẹ̀ la fẹ́ ọlọ́run tó wá rán bẹ́ẹ̀ ni kó tó wá di pọ́lọ́ ọba wá rà àwọn màláìkà àwọn màláìkà débi páwọn kèfèrí gan wọ́n láwọn kẹ̀ láwọn èèyàn kan tó pé kí ni wọ́n ń gé àwọn lórí wọ́n ń bá wọn jà àwọn ta làwọn èèyàn gbogbo àwọn sàábé tí wọ́n jagun bá dìrì yìí ẹni ọlọ́run ni wọ́n èèyàn dáadáa ni wọ́n ìyẹn ló fà nínú tẹ̀síìrì arákùnrin kan jẹ́ haati bọ́nà àbí balitaa haati ọmọ àbí balitaa ẹni ọlọ́run first class ni sàábì ànábì tòótọ́ ni ṣùgbọ́n ṣe nǹkan kan tí ò dáa ẹ̀rù bà nígbà tí wọ́n fẹ́ lọ ṣe fatihu mọ́kà tó fẹ́ lọ gba mọ́kà lẹ́yìn ìgbà tán ti lánàbí kúrò mọ́kà tó lọ mọ̀dínà láti mọ̀dínà ànábì fẹ́ lọ sí mọ́kà padà arákùnrin yìí àwọn fámìlì tiẹ̀ bẹ̀ ní mọ́kà ó ń bẹ nínú àwọn sàábé tó jẹ́ pé àwọn léèyàn maka wọ́n ti rẹ́ni tí ó sọ fún wọn tí wàhálà bá dé wọ́n lẹ́ni tí ó dìfẹ́ǹdì wọn arákùnrin yìí kò sẹ́ni tí ó dìfẹ́ǹdì ìyàwó àtọmọ rẹ̀ ọwọ́ adọ́gbọ́n kọ lẹ́tà ọwọ́ àfiránṣẹ́ òfin arábìnrin kan bá ní sọ fáwọn ìyàwó mi àtọmọ ànábì àtàwọn sàábé à ń bọ̀ wọn gba mẹ́ta etí yí mélòó ẹnu dùn ní ògbé sálọ. sẹ́ẹ̀mọ̀ pé naturally ìwo olófòófó ọmọlé ọmọ nǹkan tó ti dàrú porque mi sọ fún yìí ní ẹmọ́ sọ fún yìí ṣe ìdúró ẹmọ́ sọ fún yìí jẹ́mọ́ ó dé èèyàn mélòó tọ́wọ́ bá ó dé èèyàn kan èèyàn kan náà tún sọ fún àbálàbájá ẹ̀ẹ́dẹ́gbẹ́lé ó dé ẹmọ́ sọ fún yìí ó dé èèyàn mélòó jẹ́ òbí léjì lẹ́yìn ọ̀sẹ̀ kan èèyàn ta èèyàn two thousand ti mọ̀ arákùnrin yìí kò sí bó ṣe fẹ́ bí lẹ́tà ṣe máa dọ́dọ̀ ìyàwó ẹ̀ ìyàwó rẹ̀ ó ṣe kí ni yóò sọ fáwọn míì ọkọ̀ mi ló kọ lẹ́tà àti ẹ̀rọ ẹ̀mọ́ mi ló sọ fún yìí èyí lè sá kúrò wọ́n ti fọ́ operation ọlọ́run wá rán jìbìrì lù sáré bíi àṣà ìkànnì àwọn sàbẹ̀ rẹ̀ ó ti fẹ́ fọ́ṣẹ́ wà láì kọ̀dẹ́ láníyàn mùnáfìkì àníyàn pé ẹ̀jẹ̀ blood pé family, mi àti gbọ́kámábàyàwó àtọ́mọ Ali àtàwọn sàbẹ̀ kan rí àṣà làwọn pé ká lọ bóbìnrin yẹn ká lọ gba lẹ́tà yẹn wá wọ́n tún dọ́dọ̀ obìnrin yẹn ó ní lẹ́tà wọn ò fi lẹ́tà kankan rán mi ó ní kí lọ́n sọ wà lọ́ọ̀ì làmùjàrí lánàkì tọ́ ọ bá lọ mọ́lẹ́ta wa mọ fọlọ́ sẹlẹ́rì àjọ sí o sórí kan àwọn àfáà tó sọ̀rọ̀ tó pọ̀ lọ àṣẹ tí kéèsì bá lè débẹ̀ obìnrin tó bá wùwà burú àlẹ́jà sí o tẹ́jà ò gidi pé olórí burúkú ni wọ́n abẹ̀gbẹ̀gbẹ̀jẹ́ ni alì ni mo fọlọ́ sẹlẹ́rì tọ́ ọ bá kọ pírẹ́tì àjọ sí o ìmọ̀ lẹ́ta ń bọ̀ rí à ọ̀rọ̀ yà bọ̀rọ̀ mi bó ṣe yọ lẹ́tà jáde lábẹ́ ọ̀rọ̀ nìyẹn ní ọ̀dà nàbí ọ̀lọ́ ṣe fátúù mọ́kàmù lọ́dún yẹn sọ́wọ́ àrẹ̀sára lọ́nà wọn aṣọ kùnà nìkan nígbà tí umaru gbọ́dọ̀ yẹn inú bìbí eré a a atibu ó ṣe lẹ́yìn tán ẹ̀jẹ̀ abẹ orí ẹ̀ àdàbí talẹ́ ẹ̀bẹ̀ orí ẹ̀ ẹ̀bẹ̀ orí ta ni umaru ọ̀gbọ́n tó ń sọ ọ̀bẹ̀ orí ta ni atibu ìnáwó ní ahàlì ìbàdàn ọbẹ̀ orí ẹ̀ ọmọ bá dírì mẹ́rin agbádá tó bá dírì tọ́yẹ pé ọmọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn ẹ̀yìn èèyàn ẹsẹ̀ tó bá mo ti forí jì yìí ọbẹ̀ orí ẹ̀ mọ́bẹ̀ orí ẹ̀ o ọmọ àbújá náà ni o ó ní wàá kò fọlọ́ gbura ní o lánìyàn mìnàfíìkì ní ọ̀dẹ kò mọ́ lẹ́yìn Islam àánú ló ṣe mí àdàbí wàá lẹ́ka fi ilé sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ ìnáwó mi àánú ìbàdí sí àrílẹ́yìn àwọn àánú ìbàdí rí atúnyẹ àwọn àánú báyìí àtìrì wáàdì làkọ́dí rọ̀díyà lọ́rù ánìlmúmìnínà ibi yorùbá yẹ̀rúnáka táhátà ṣajarọ́tì fàálìmà máa fi oko olóòbè ẹni máa fi kò lórí àwọn àsáàbù báyà tìrì dùwọ̀n làwọn tábà nàbí jẹ́jẹ́ lábẹ́ ẹ̀gí tí wọ́n bá ṣàdéhùn páwọn àwọn sétà àti kú fún tọ́lọ́ ṣe é tó wá rí tá a bá tó wá yọ àwọn eléyìí kò ara àwọn tó tó lóore nínú ọ̀dọ́ yìí ni ashabul ìjìnàtàyẹnì jẹ́mọ́ kí la pè wọ́n. ashabul ìjìnàtàyẹnì. ṣé ẹ wá rẹni tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lálẹ́ yìí min ashabul ìjìnàtàyẹnì nínú àwọn tó ṣe ìjìrá méjì ni tọ́lọ̀ wọn bá gán rẹkọgnáìsì wọn nínú kùránì pé ẹ má fi wọn ẹ má fi wọn wèrà wọn àwọn tọ́já sí wípé wọ́n ti jagun wọ́n ṣe tọ́lọ́ mẹ́ńkọ́bùlù ní fàtẹ́lì wà kọ́ọ́tà torí pé lẹ́yìn bàtà símọ́kà ìsìláàmù ti di wárọ̀ àyíká náírà yẹ́dùkú lúwúnà fi ní ilá ìyàfọ́ ajá ó ti di rúwà ògiri wá àwọn tí wọ́n kọ́sẹ̀ ìsìláàmù ojú òní níjọ́ tí kọ̀sáyè àti máa pèrò ní gbangba tí wọ́n lù ọ̀dà kù àwọn tí wọ́n kọ́sẹ̀ ìsìláàmù ojú òní tọ́já sí wípé tó ọba ní ìsìláàmù lọ́fẹ́sẹ̀ ó sì yàjẹ́ ara wọn ni jáfàrù wà àwọn tí wọ́n gbẹ̀sìn wọn sá ara wọn wà ní jáfàrù bọ́nà àbí tọ́lì sọ̀rọ̀ ìlálẹ́ nínú àwọn tó ṣe ìjírá méjì ìjírá alákọ̀ọ́kọ́ lọ sí habasha ìjírá ẹlẹ́ẹ̀kejì lọ sí madina ara wọn ni wà bọ́nà àbí tọ́lì ta tó fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ara àwọn alẹ́ ànábì ló wà tó sì já sí pé àdíìsì yàtọ̀ sáwọn àdíìsì irọ́ táwọn ṣíà tí wọ́n lọ fúnra wọn jáfárù wà nínú àwọn ará ilé ànábì tí wọn ò ní wọlé lọ́dọ̀ ọlọ́run tí wọ́n wà ní jẹ́nà jáfárù wà nínú àwọn fámílì ànábì tọ́já sí pé kálàwá bá ń bẹ láyé lásìkò wọn ọ̀rọ̀ ẹ̀mí ká máa pa wọn lé àgbọ̀dọ̀ tàbùkù wọn tá a béèrè lé tàbùkù wọn àtàbùkù ànábì wa Muhammad sallallahu alaihi wasallam jáfárù ta tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lálẹ́ yìí ọ wà nínú àwọn èèyàn márùn kan tí wọ́n jọ ànábì sallallahu alaihi wasallam khalqan wa khuluqan jama wọ́n jọ ànábì fisikale tọ́jẹ́ pé tẹ́ ẹ bá ní irun bá wọn bí irun bá ànábì ojú wọn bí ojú ànábì sísanra wọn bí ìtànábì pípa wọn bí ìtànábì tí wọ́n jọ ànábì lẹ́tà wọ́n tó jọ níwà àwọn márùn ni wọ́n jáfárù jẹ́ kan nínú wọn nínú àwọn tó jọ ànábì gidi bọ́ọ̀dì jáfárù mọ́nìbùwà jáfàrù bùnú àbí tọ́lì táwa ni jáfàrù yẹn wà kẹ́fà áṣílámà bó o ló ṣe bà sílámù wà má jì àdúrú kí làwọn ẹ̀gbẹ̀rí tó tó dún ọ̀nà ọlọ́run ọba wà má sì fa àdúrú kí làwọn àròyìn tí ń bẹ lára rẹ̀ tó fi tó ká sọ̀tàn kí wá làwọn ẹ̀kọ́ èyí tá a fẹ́ kọ́ ní ìtànsẹ́mí ayé rẹ̀ wà sì ṣe àdúrú bó náà ṣe pa sójú ọ̀nà ọlọ́ tọ́jà kó kúkú ṣe yí kò ní ṣèṣì rosẹ́ kankan lọ́dọ̀ ọlọ́ yóò kẹwàá jẹ́nà lọ ní straight àfáà ní jáfárù yìí ọmọ àbútọ́ọ́lìbì náà ni tá a bá ti gbọ́ àbútọ́ọ́lì àtìlẹ́tì jábútọ́ọ́lì ọ̀kan nínú àwọn ọmọ ìyá bàbá ànẹ́bì ní jábútọ́ọ́lì àbútọ́ọ́lì bọ́nà àbùlùmọ́tọ́lì ànẹ́bì àsàlà òun ni Muhammad bọ́nà Abdullah bọ́nà àbùlùmọ́tọ́lì bàbá àtànẹ́bì ti ṣe Abdullahi àti àbútọ́ọ́lìbì ọmọ bàbá kan náà ni wọn ó túmọ̀ sí pé fábíl ibnu amin nàbí ọmọ ọ̀nkú ànábì òun ni jáfárù bá fẹ́ sọ ṣé ẹ wá òun nìkan wá kọ́ lọ́jọ́ mọ́ àbútọ́lì tó àwọn àbútọ́lì bá gbàgbé òun ló tọ́jú ànábì wa òun ló fànábì ṣùgbọ́n nínú àwọn èèyàn tó sorí ibú jù láyé kan òun ló rẹ́sì ànábì ọlọ́ọ̀ òun ló tọ́jú ànábì ọlọ òun ló fẹ́yàwó fànábì ọlọ òun ni ọ̀jẹ́ kẹ́pà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ló dáàbòbò ṣùgbọ́n máa bá níka mà áṣílámù ọ̀gá áṣílámù ara tó sì kórè ìlú bá àwọn ọ̀rẹ́ ni a náà mọ́ bá wọn rí oní Chelsea Arsenal ni ó tó ń bá wọn rìn àwọn ọmọ onítẹ́tẹ́ àwọn lọ bá rìn àwọn ọmọ onísáàgì wọ́n lè kórè ìlú bọ̀ wọ́n lè mọ́jì ó ṣe tọ́lọ́ àgùntàn bá yẹ kó kí owó ní ẹja lọ àsìkò tó bá yẹ kọ́ ọgbà rẹ̀ wọ́n lè dáwọn fa sìgá àbígbó àsìkò tó bá yẹ kọ́ ọlọ́run fúlá wọ́n lè dáwọn ọlọ́ gómi ṣe sì náà àsìkò tó bá yẹ kọ́ ọlọ́run wọ́n lè dáwọn ọlọ́ gẹ kọ́ọ̀tì àwọn olórí ibú tọ́já sí wípé já ẹ̀ àbútọ́ níbi bá rìn àwọn náà kó rí ibú ayérayé bá torí gbà tó fẹ́ kú anábì tó gbìyànjú ìrẹ́ ọkù mi kó o sọ gbọ́dọ̀ ńlá ìlà àìlàlá tọ́jú pé kẹ́límà tá àhádìyà ìlàlá má tiẹ̀ bọ́ ọ́fíìsì pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ó ní kíríkírí wọ́n ní ah, ah, àtẹ́rígá amílátì àbíkà tí ọfẹ́ ìfọjọ́ náà bá rẹ lẹ́kọ̀ọ́ ọgbà tí wọn mọ́dún fẹ́ sọ kò tó lè rí gbólò láìra tó fi kú sí olórí ibu ṣùgbọ́n àwọn àfáà lọ́wọ́ àmọ́ àwọn tí yàrá ò fìyẹ nínú náà nítorí ó kánà bí lọ tábà ní èèyàn fúyẹ́ ní ọmọ sì ṣe èké yóò dí ìyàwó mi ìyà àjẹkù ló ń gbóná ẹni ṣùgbọ́n wọn pé tó máa fáwọn kan ní bílára bíi wá ní ọdún fún ní five hundred thousand sọ ti yé ìyà tí wọ́n ní yóò fi yẹ̀wò náà ìyà àjẹkù irú rẹ̀ tó bá lè da díẹ̀ rẹ̀ sí nàìjíríà gbogbo nàìjíríà òjò náà ni ọlọ́mọdé àjíyà lọ́rùn tẹ̀ á. abútọ́líbù yìí òun ló tọ́jú ànábì ọmọ rẹ̀ wá ní jáfà wọ́n ní nínú àwọn ọmọ tó bí ara wọn mẹ́ta kan tó pé wọ́n ṣe ìsìláàmù dáadáa ara wọn ni aliyu gbóná àbí tọ́lì tàbí ní nọ́mbà fọ́ aliyu ọmọ àbútọ́lì àti jáfàrù ọmọ àbútọ́lì ìkẹta àwọn tó wọn náà tó ṣe ìsìláàmù dáadáa méjì àkílù àkílù gbónú àbí tọ́lì àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ṣe ìsìláàmù dáadáa jàmá sóyè àbí òye ṣùgbọ́n jáfárò àti ali àwọn náà ṣe kíni àwọn náà pọ́pùlà jù ṣe wá rí jáfárò tá à ń sọ yìí ìran kùrẹ́ṣì náà ni nígbà tí ní fámílì ànábì ni ìyá rẹ̀ òun ní jẹ́ fápímà bíntu asad ìyá rẹ̀ ń jẹ́ ni Fatima bintu Asad wọ́n ní Jáfàrù yìí wọ́n bí ní ọdún ìjírà kùtà àti fọ́ òkùtà àti fọ́ tánàbí ò ṣe ìjírà òun ni wọ́n bí ó túmọ̀ sí pé dọ́tà nàbí àsálàm tó ń ṣe ìjírà Jáfàrù bọ̀rọ̀ àti fọ́ tẹ́ ẹ̀ bá dẹ́ gbàgbé anábì àsálàm gẹ́gẹ́ bí ìwáyà Ibn Abbas nínú sọ̀rọ̀ Bukhari ó ní ó lọ́dún mẹ́tàlá ní maka ó ṣe ìjírá ó lọ́dún mẹ́wàá ní madina ó bá kú ní sixty three anabi ṣe ìjírá nígbà tó wà lọ́mọ fifty three jáfàrú wà lọ́mọ akéni thirty four anabi fọdún mélòó jùlọ nineteen jama sọyà bí òye ẹlòmí ọmọ rẹ pé kí ló ṣẹlẹ̀ lárúbáwá bẹ́yìn ṣe ń pẹ́ sí wẹ́dì lárúbáwá ń pẹ́ sí wẹ́dì sẹ́yìn mọ̀sàbẹ́ tí ń jẹ́ àbúlá ìbọn àmúlùbọ̀n ọmọ ọdún mẹ́tàlá ni bàbá rẹ̀ bíi ọmọ thirteen years ó ti níyàwó ó ti bímọ bàbá rẹ̀ kò thirteen years jù lọ. sọ èmi téèyàn bá sọ orí eléyìí ò ní ìsìn ìmú ni kí ló ti àjì ọmọ sísìn ọmọ yẹn téèyàn fẹ́ràn ju ẹ̀dẹ̀ ṣe ṣùgbọ́n ọdún wọn náà ń ṣe wòlé ládùúgbò tá à ń rí wọn àmọ̀ wọn tán ṣe wòlé èkì ọmọ mùsùlùmí lọ́pọ̀ ni wọn tán ṣe wòlé èkì o tán wá ọmọ olóbi àwọn ọmọ obi wọn wà wọn éyí bẹ éyí bẹ ìmí ọgbẹrún bíi olórí burúkú wọn ìmí ọ̀sáàdì ṣòkòtò bíi ẹtí ìta rẹ̀ ṣe o tó ti kán irú àwọn ọmọ wọn ti tó márì wọn òbí wọn ti ní bùkátà sóde ẹ̀yin obi wọn ẹ̀kún ọlọ́kàn fẹ́ yàwó dùkọ́ máa ṣe náà lọ tó hiv aids ẹ̀yin náà náwó lórí ẹ̀ tó bá kó jèrìjèrì ọmọ tí yín náà ó kó nu ló já sí pé gbogbo olú ìwọ ọmọ tó ṣe wèrè kí ọlọ lọ bá òbí rẹ bí ó ń dọ̀ láàmú ni ọ̀fẹ́ máa dà síbi ọ̀wà lọ́fẹ́ anabi asala nítorí fi jábàlù lọ́kọ̀ ọ̀pọ̀ torí pé lárúbáwò ẹ̀pẹ́ tí wọ́n fi máa ń bí máa ń ti wọn àwọn yẹn ṣẹ̀ máa di twenty five twenty seven ọba tó máa di tó ti yé ọlọ́run bó tó wá ṣe alimohim wọ́n wá ní jáfàrù yìí àtàfà àwọn ayọ̀ ọmọ àbútọ́lì bàbá kan náà ìyá kan náà lọ́jọ́ bí wọn tó bẹ̀ pé full brother òun ni wọ́n jàmọ́ sóyà bí òye bàbá kan náà ìyá kan náà òun ló bí gbogbo wọn wọ́n ní wọ́n tún láwọn míì tí wọ́n tó jọ bí papọ̀ ara wọn ni obìnrin kan tó ń pè ní fáhítà jama sọ́yà bí òye ara ọmọ ìyá wọn ni tó jẹ́ pé bàbá kan náà ìyá kan náà lẹ́yìn tá ti mú jáfà tá àfàwà alì tá a mú tó ń bẹ́nu wọn bákan náà ni jamata tọ́lá àwòrán yìí sì márùn-ún oṣù báwọn tó ṣe ìsìláàmù dáadáa nínú wọn lò làwọn mẹ́ta àfàwájá fárú yìí wọ́n níyàwó tiẹ̀ amọ́ láti fi fámílì ẹ̀ ká tó bọ́ síbi àwọn tó kókó kó lùsẹ̀lẹ̀ ayé ẹ̀ orúkọ rẹ̀ ní jẹ́ Asma'u bintu Umais Asma'u bintu Umais sẹ́ẹ̀rí Asma'u yìí òun náà gba Islam wọ́n jọ ṣe ìjírá lọ sílẹ̀ Habasha ní ti ṣe Ethiopia ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ nígbà tí wọ́n dé Habasha yẹn ń tọ́ ṣẹlẹ̀ mọ́ ń bọ̀ wábẹ́ lódìdí tó rárá bí títàn jáfà ó ti kọ́ fúlàní ẹni yẹn ìyàwó yìí tí ń ṣe asmaru bintu umais ìlú abáṣà yìí ló ti bí almost gbogbo ọmọ tí wọ́n bí fún àfàwà jáfà ibẹ̀ ló ti bí abdullahi ibùnú jáfà ibẹ̀ ló ti bí muhammad ibùnú jáfà ibẹ̀ ló ti bí aunu ibùnú jáfà ọmọ mẹ́ta nìyẹn ṣùgbọ́n nígbà tó di pé jáfà wù kú sọ̀rọ̀ bí iye tí wọ́n pa bí wọ́n ṣe pa à ń bọ̀ wá bẹ́ẹ̀ ọ̀padà lọ lọ́kọ ní àlòtọ́ lọ fẹ́ Abubakar Siddiq ìlóbi jásí pé tẹ́ ẹ bá kàtà Abubakar nínú ìyàwó rẹ̀ ọ̀kan nínú wọn ni Asma'u bintu Umais sẹ́ẹ̀rẹ́ àwọn sàábé ẹ̀kọ́ dáadáa pọ̀ láàrin wọn àwọn nífẹ̀ẹ́ ara wọn dọjọ́ ọkú táwọn bá rí wípé nìkan ó kú ó fi ìyàwó lẹ̀ àwọn ọ̀fẹ́ àwa àmọ̀ lónìí pé tí wọ́n rán wọn sí sí ìyá àti náà ṣe mo rọ́mọ ẹni tí yà àwọn afàtọ́lá àkọ́jẹ́ pé a gbogbo ọmọge òun la kó tán a wà ara àwọn orin tọ́jẹ́ pé nìrè ni wọ́n wà láì tọ́jẹ́ pé abidà tánṣẹ́ náà tọ́jẹ́ pé kí ni wọ́n gbẹ́sìn yé àwọn ẹni fẹ́ wọn àwọn èrò pé sọ fún ẹ̀ tó ní báyìí sẹ́ni ọlọ́run tábà ti rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ wọ́n gbà kó téèyàn bẹ́ẹ̀ ni jẹ́ ni ọlọ́run yóò ṣe kọ̀ọ̀tún téèyàn bá jẹ́ ni ọlọ́run kò ní rí bẹ́ẹ̀ tó bọ̀ fẹ́ torí pé adùn ti ń bẹ́ẹ̀ bí kéèyàn jẹ́ ni ọlọ́run ó ju adùn tí bẹ́ẹ̀ bí ẹwà lọ ẹwà máa súnyàn nígbà wọn pé obìnrin sọ̀rọ̀ àwọn olóhùn ṣe bí mi ò kílá èèyàn gbàgbé ẹwà ní ìṣègbè alẹ́ ọkọ kẹfà ìlú lórí burúkú lọmọ yẹn ọmọ burúkú ló fẹ́ ayé lẹ́nu ẹ̀mí asùnmọ́ òbí tù mẹ́sì lẹ́yìn ìbò ti bí àìmọye ọmọ tọkọ rẹ̀ tálọ́ padà fẹ́ jẹ́ mọ́ tẹ́ẹ̀ bàbá gbé náà ó kò sálámọ́ nígbà ọkọ tiẹ̀ náà kú tóun náà ti tó tiẹ̀ ti wọ mẹ́rin pọ́ọ̀sì ti àbíbí lọ́fẹ́ sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ ó pọ̀ sí àníyàn táwọn fi ń fẹ́ obì ọ̀yàtọ̀ sí tiwa ọlọ́ba ní kẹ́mi ní wọn. jama asmau bintu umais òun nìyàwó àfa wa jáfárù ọmọ àbútọ́ọ̀lì lẹ́yìn ìgbà tọkọ rẹ̀ kú lọ́fẹ́ abubakar ó dẹ̀ tó bímọ abubakar náà òun ló bí muhammad bọ́nà abubakar muhammad bọ́nà abubakar bẹ̀rẹ̀ ìtàn ńlá bẹ̀ lórí ìtàn ńlá tó lágbára ìbẹ̀yẹ káàlọ́ ló lè tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n ní sẹ́ rí àfa àwa ọmọ àbí tọ́lìbì yìí radiyallahu ta'ala ó ní àwọn tá a máa wá mú wá ní kọ̀ọ̀kan a máa mú wá ní kọ̀ọ̀kan a máa mú wá ní kọ̀ọ̀kan ìsìláàmù bó ló ti àwọn àfọ onítàn wọ́n ní kó tó di pànàbí ìwọ̀ dáró làárọ̀ kọ́ àṣìpàtà nàbí sallallahu alaihi wasallam tó dọ̀rọ̀ forty years tó di bíbọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ dáwà bẹ̀rẹ̀ sí ní ìpànìyàn nílùú wọ́n gbógun bí wọ́n wá wọn ni ti aláwọn mẹ́ta nígbà síláàmù tó nílẹ̀ jù náà àwọn bàbá wọn ṣe é máa ń tọ́fàjà náà ẹ̀kọ́ kan bẹ̀ẹ̀ fẹ́mi àti sẹ́rí ọlọ́nkọ́jọ́ kó rọ̀ wá lọ́rọ̀ àrísìkí kọ́dẹ̀ fún wa láyọ̀ ọkàn kọ́dẹ̀ máa wá láṣìírí ọdún kan bẹ tán pè ní amur rọmọdà amur rọmọdà yẹn òun lọdún tí yàn mú ojú ọrọ̀ ebi ń para àlú abútọ́ líbìdẹ̀rẹ́ fámìlì ẹ̀ ṣe kíni fámìlì rẹ̀ ó fẹ̀ ọmọ tó bí pọ̀ ìyàwó tó ní náà pọ̀ àwọn àáfàá lọ́dún yẹn òun lànàbí sallallahu alaihi wasallam lọ́ba kó díẹ̀ sọ́dọ̀ nínú àwọn ọmọ rẹ̀ bí àfàwà àmútọ́ni bí àfàwà jáfà bí sẹ́ẹ̀rí gbogbo wa gbogbo ẹni tọ́ bá sì wá ní òru fi sún wa bọ́yẹ́ nìkan ń gbà tó ń ronú bí wọn náà ṣe náà tó bẹ́ẹ̀ lọ fáwọn ọmọ tiẹ̀ ẹwà náà sọ̀rọ̀ láàrin ọ̀sálàm àbútọ́ níbi ló gbé yẹ̀ ọ́ níjọ́ tí fámìlì rẹ̀ ṣe kí ni kí é pọ̀ nígbà fámìlì rẹ̀ wá pọ̀ ní ìsìn ẹwà ohun tóun náà ṣe anabi asala dọ́tọ́ di pé ìyẹn wá mú ẹwà asọ́ọ̀tì sẹ́ṣọ̀ lára rẹ̀ ọ́n bẹ́ẹ̀nu àwọn fámìlì wà láì tọ́ bá ọmọ méjì mẹ́ta lásìkò recession láìsí báàgì kan fifteen thousand àti ra lọ ní eighteen àti ra lọ twenty ọwọ́ alẹ́ nìkan jẹ́ màmá wọn mẹ́ta sọ́dọ̀ relief ni àbí relief kọ́ àṣeká máa máwọn èèyàn sọ́dọ̀ nítorí kan lè jẹ́ mùsùlùmí òdodo ara ta ní bùkátà sí ni ṣùgbọ́n àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn ṣe kí ni even ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà wọ́n tó ní problem ní àwọn ẹ̀sùn àwọn ẹ̀ṣin kò fẹ́ ra àwọn àbúrò ọkọ tó bá jábúrò tiẹ̀ yóò fara mọ́ tó bá jábúrò ọkọ yóò gbógun tì wọ́n gbogbo àwọn ọmọ ìta àbámu wọn sọ́dọ̀ aṣọ náà nínú ọlọ́ wọn ní látara eléyìí ànábì penetrate sára àwọn èèyàn tí Islam ṣe dé ní tó fi wọn ara wọn kódà wọn ní àlè tiẹ̀ òun àti ẹ̀ máa fi tó bá dìgbà táwọn ọ̀sẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́wọ́ ń sọ fún àwọn èèyàn bí ara ẹ̀fẹ́ máa bá mi lọ́kìtì pé mo ṣáájú yín gbà Islam sàbákitú kò mú

wàláhì ẹnu wá gbà súnà gan kọ́ lẹ fẹ́ píjì ẹ fẹ́ dàrí àwọn súnà lóyún ọ̀gá ayé dàbàtà gẹ́gẹ́ tó bá jókòó aṣọ bẹ́ẹ̀ sí àmọ́ ń kò dé lọ rẹ ọwọ́ wa ló dé sí súnà kọ́ lẹ ń píjì ẹ ń dayé rú ni sọ ti yé tẹ́ ẹ bá jókòó tẹ́ ẹ bá tẹ̀ tí ẹ lọ kóra yín wá aṣọ fún yín pé aṣáájú yín bẹ̀rẹ̀ súnà ní súnà tí ò rí ju ìjọ wọlé bẹ̀rẹ̀ ìtí ìmù súnà gan kọ́ lè tẹ́yìn ṣe sọ ti yé ìmọ̀kálá ni tẹ́ ìjọ òun ẹgbẹ̀rẹ̀ súnà yà fẹ́ sọ̀rọ̀ ìdìbò sọ́jà súnà talọ́mọ̀ yẹn lágbo súnà lánàá òní gan talọ́mọ̀ yẹn gan só súnà adagbo ńlá mà yín sí. àwọn mọ́sálásí yín ẹ̀ ní afárù ń bẹ̀ tẹ́ ẹ bá débi kàn ẹ fọ gbogbo ẹ̀ ẹ lọ́ máa dárùn tì yín tí tó burú tá a máa dé àgbọn lọ. alif ọmọ gbèsè abakí tó kò mọ ìlànà ìsìláàmù ètò rọ ta ni yín nígbà táwọn kàwárí ni ẹ wá ń gbé àgbọ̀ ẹ ń gbé àgbọ̀ yìí ó fò búrẹ́dì ìbọ̀ ẹ wá fẹ́ ẹ fẹ́ sọ pé ẹ̀yìn ni kìíní sọ̀gírọ́ ọmọ kékeré pé ní ṣe mọ́ wa má bàa lágbètò àwọn ètí ìmọ̀ ètí ẹ̀tí ìmọ̀ ẹ̀dẹ̀ tí lálàá mo ti ṣe Islam alimoyim ọlọ́run kó fún alágbọ̀yọ́ ọ̀rọ̀ rẹ̀ jáfáàlù àtọ́ ọba Islam kódà wọn lò lọ́wọ́ bàtà àtìtù jẹ́mọ̀ náà bá kí ni o bàtà àtìtù ọlọ́run bá ní nam kí wá làwọn tó ṣẹlẹ̀ tó kọjá fọ́rùbí wọn lóòtà àgbáyé alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ Islam alóhùn nàbà thirty two tànàbí kò wọlé kéne dáhùn àlàkọ́ dónà àbílà kọ́ àwọn ará kùrẹ́ṣí ṣe é rígbà míì ìyàtọ̀ láàrin kúfúrà àti imán òun yẹn tó bá ti di pé ogó bẹ̀rẹ̀ láàrin kúfúrà àti imánì ìjàtọ̀ lágbára ni àwọn kùrẹ́ṣí mọ̀ pé gbogbo àwọn jáfárù ànábì fámílì àwọn ọmọ gbogbo tiwọn nínú òkúta wá gbé tí wọn ọ̀nà ìfẹ́ pípa àyàn lọ́kọ́ tọ́ à ké economic sanction ká sọ pé àní ìtàjẹ fún yín àní ìbá yín ṣe ebi ọ̀pá yín ẹ̀ ní rògìn ìyá ọ̀jẹ̀ yín ọ̀wà bẹ́ẹ̀. bákan náà ìfìyàjẹni tó le ìfúnlẹ̀mọ́ni tó le ọ̀sẹ̀lẹ̀ ìyẹn wá fà káwọn ń sọ̀rọ̀ láàrin sálà kọ́yọ̀ ọ̀dá fáwọn kan pé tó ẹ̀yọ̀ kẹ́ni kẹ́ni iná ṣe tó máa ń pè wọ́n ní áhàlù sẹ̀fínàtì àwọn tí wọ́n gun ọkọ̀ ojú omi ṣe yí jíra torí fọ́múlà ni wọn ò tó bẹ̀ ń jọ́ náà kán sọ pé àwọn ṣe yí jíra wọ́n pa gbogbo rẹ̀ wọ́n ti wá plan ìwọ́n tó ọba máa ìjáàbò Ọ̀yọ́ state lámà Adésínà kò ní gbàgbé lọ́dọ̀ Ọlọ́run nínú tí ò lè gbàgbé tí ewu ìjáàbò Ọ̀yọ́ state ó ti wà nù sàárè ní ìsìn tí wọ́n bá bínú sàárè pé lámà Adésínà kí ló lè gbàgbé ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ àwọn mùsùlùmí náà take control Ọ̀yọ́ state nígbà kan àwọn gómìnà ni. german àpàlẹ́ ìkọlẹ̀ yọ well plan so irun tá a dánwò ní two thousand and twenty ní tá a bá dánwò ẹ̀wò ní ìsìn wọn pa gbogbo wọn. àwọn ọmọ jàpùtà ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ àwọn eléyìí kan kìlú làwọn eléyìí àwọn ẹlẹ́gbẹ́ làwọn eléyìí àwọn kóòní sẹ́ra àwọn eléyìí kan dà sí àwọn ìsì lélẹ̀ ìní sáláfílẹ̀ ni tọ́ba ya ẹnì kóòní ẹ̀mọ́ dáwọn eléyìí lóhùn àwọn fífi làwọn àwọn àti ìfúnra jẹ́jẹ́ ni o ẹnìbọ́dì kó sọ láwọn ilé ìtiwọn ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀hún kan sọ láyé ìtiwọn ní ìsọ̀rọ̀ education ẹnìbọ́ láwọn ilé ọ̀rọ̀ ẹ̀ka ìmọ̀ ọ̀rọ̀ sọ àfà kátólà kó mi àti plan ọgbà gbogbo wa. a wàláì tí n bá tó rántí kinní yẹn mo máa ń rò pé láyé la a very coordinated very organized gbogbo sùkú ọ̀yọ́ state lẹ́ẹ̀kan náà tẹ́ bá àwọn ọlọ́pàá tán bá pèrè àwọn ṣáàkì ah, yóò tẹ̀lẹ̀ bí iná wọn pèrè àwọn onígbòrà ọ́n ṣẹlẹ̀ ọ̀yọ́ ọwà bí iná ògbómọ̀ṣọ́ ọ́n ṣẹlẹ̀ bí iṣẹ́ ìkẹ́kẹ́ náà ni ó àwọn ti ẹlẹ́ẹ̀lẹ́ àwọn ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa ló pèrè bí iná ó bó ní dí aró àìdí aró ti kó <laughs> àbá àlẹ́ dẹ́rú ẹ̀rọ ní ìṣe ní tó súnmọ́ ni pé wọ́n pa gbogbo wa tí wọ́n bá pa tán ó ṣe á lè ṣe tọ́lá àwọn èèyàn wa ní òtún ló tó àṣì àwọn èyí ìgbà afá nǹkan ìgbà náà ń tó lágbára ni ọlọ́ba ní sọ̀gbà àwọn tó ń gbìyànjú yẹn lẹ́sàn. alimoyim wọn plan ni àbáṣáyé agbóhẹ́yà àwọlẹ́ ti kí ẹ̀sìn àbíjọ ìlú èyàn ọgbà ọmọ mọ́sálà wá sí ìgbọ̀nsà àfa ọlọ́ọ̀gbọ̀n amúlòpọ̀ àfa làgbájá ayébúlẹ̀ èyàn ọgbà wọn ayé tó lọ́la ti pàdé wọn wọ́n sì plan wọ́n sì pàdé ní etí odò wọ́n sì kọ̀ sínú ọkọ̀ ojú omi wọ́n ti sá lọ jàmáà kìnnà gbé sá lọ wàláhì ẹ̀sìn wọn wọ́n gbé ẹ̀sìn wọn sá lọ torí pé njọ́ náà wọ́n fẹ́ ṣe tọ́lọ́wọ́n rí tọ́lọ́hún ṣe kíná wá dọ́dọ̀ ọba nàjáṣí ọba nàjáṣí asùnmọ̀ gangan ló kọ rẹ wọ́n lóhun ó sì tẹ̀lé lànà jésù ó ń tẹ̀lé lànà bíbélì nígbà táwọn kùrẹ́ṣí wá gbọ́ páwọn mùsùlùmí wọ́n ti lọ síbẹ̀ yẹn kí ni tí ó ṣẹlẹ̀ sí wọn wọ́n bá gbé yẹn dìde ẹ́ wọ́n bá gbé àwọn yẹn dìde pẹ̀lẹ́gùn sórí ká máa bribe èèyàn ọjọ́ ti pẹ́ tí wọ́n ti bribe ọ̀yá ẹ̀ ń so ẹ lọ sọ fún ọba nàjáṣí asukuma yẹn ẹni kọ́ dá wọn padà èèyàn wa ni wọ́n kò gbọ́dọ̀ jẹ́ wọ́n ó dúró lọ́dọ̀ rẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ lè dúró wàhálà ni jẹ́mọ́ wọn dọ́dọ̀ ọwọ́ sórí gbàmí tá a máa fẹ́ ọlọ́mọdé ká sọ́ra àwọn ilé ìsúná wọn bá fẹ́ máa nẹ́tíwọ́ọ̀kì ìsúná wọn àlọ́ bá nàjáṣí dàrẹ́ àwọn àfáà bá jẹ̀ lọ́ba so nínú àwọn àwọn àfáà pásítọ̀ ti corrupt ti bẹ́ẹ̀ àwọn náà lọ bá wọn gbẹ́bùn fún wa wọ́n wá fẹ́ yí ọ̀rọ̀ ọba dàda ṣídẹ̀ẹ́nì láàkáyé wọ́n ní kí ló ṣẹlẹ̀ àwọn èèyàn tó wá sọ́dọ̀ rẹ̀ ní abẹ́kọ̀ olúwa padà sí mọ́tà fún kí ni wọ́n ní ẹ wọ́n ń pa àwọn ní kékeré wọn ló sàtàwọn sí ẹ kì í sọlọ́ ọlọ́ àwọn ìsọlọ́ bíbí ó lẹ́yìn mùsùlùmí yìí tẹ́ wáyìí náà òun ò lè sọ pé ó tọ̀rọ̀ níbẹ̀ rò níbẹ̀ kí ni jáfọ́nù wa sọ̀rọ̀ ìbọ̀lẹ̀ òun ni spokesperson wọn jọ náà lọ pé ìwọ ni ọsá sọ̀rọ̀ òun làbí irú wọn jọ náà lọ torí pé wọn ọ̀pọ̀lọpọ̀ pípé èèyàn ni ó ní jàmá ẹ̀já sòtọ̀ ọ̀rọ̀ ó ní sẹ́ ara àwọn èèyàn tó wáyé èèyàn wa ni wọ́n lóòótọ́ fámìlì wa ni wọ́n ẹbí wa ni wọ́n ìran amáka kan náà ni wá kùrẹ́ṣì kan náà jọ ni wá ó ní sẹ́ rí gbogbo wa kúnná fílíjà ìlíyà hmm. gbogbo alájọ wà níjà ìlíyà alágbára ń jọ̀lẹ́ àwọn ala àwọn olówó ndòlówó àwọn olùsí ntòsí à ń fìyà jẹra wa à ń jagun láàrin ara wa gbogbo wàhálà là ń fà wa ọkùnrin kan wá dé wa ó ń wa a rí òdodo nínú tọ́sọ àgbàgbọ́ a ń tẹ̀lé làwọn èèyàn bá fi hàn wá ẹ̀sìn wa la gbé sáwá síbi torí pé wọ́n sọ fún wa pé wọ́n bá nìjà onídéédé ni ọ́ ẹni ọlọ́run ni ọ́ òye sì kan ìdálórúkọ wọn sápà ọba nìjà ṣì òun dẹ̀ ti kàwọn kẹ̀kẹ́ nínú bíbélì ẹ̀ alábìtẹ́ ń sọ àwọn ìyàwó ní tẹ̀lé olówó àgbòlósí olùsí làwọn tó pọ̀ jù ó ti máa kí olùsí ọwọ́ àwọn ọdẹ wọn àwọn olùsí lọ́pàá fáwọn ìbí sọ́rọ̀ ọlọ́run àdásà ǹjẹ́ tí ẹ lè ka fún mi nínú tánàbì yẹn mú wá à ó bá rí bẹ́ẹ̀ a lè kà fọ́ ọ níbẹ̀ tó o bá fẹ́ ká kà fọ́ nínú nǹkan tó mú wá wọ́n bá sí ṣọ́ọ̀tù Maryam ṣúrátù kéni kaf haya sọ́ọ̀dẹ̀ díkúrú rahmati rabbika abidahu zakariya ọba kà lọ nígbà tó débi ọ̀rọ̀ Jésù ìní abudu lọ́wọ́ àtàníyà kìtà wàjàálání wàjàálání mubaraka haifu ma kuntu wà àwùsọ́ọ̀nì bí sọ̀láti wà zakati ọba àlejò àsìkò ẹkún ni ìbọ́sì tó ti àsì ọba ń sọ ẹkún yéé kí ládé ó ní wà láìrú tẹ́ẹ̀ka ìgẹ́lẹ́lọ́wà lóbi mẹ́rin la fi ń sọ fáwọn kírísítẹ́nì bíbélì ti sọ nípa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin lẹ ìgbàgbọ́ tọ́ ọlọ́run mọ́sẹ̀ yín ládọ̀rùn mú tọ́ àwa gba Jésù gbọ́ ẹ̀yin ti ẹ̀gbà náà gbọ́ kẹ́ẹ̀mọ́ kí wọn sallallahu alaihi wasallam jọmọ ọba nàìjà ṣí kírísẹ̀ ni ọba ṣe ń tẹ́ mú wá lẹ́rìí àwọn atọ́wọ́ láti máa kà ọba lè wọn ẹ máa lọ ní olórí gbogbo yìí ilé ilé àwọn ilé ìgbó nìkan sọ́ọ̀dì wọn lọ́ba nàìjà sí ọba padà kò wọlé ṣe ń dáhùn ní wọn ni ìbílẹ̀ rárá ṣùgbọ́n o afa islam ó fi islam ọ̀tá kámọ́pá ó yọ kí wọ́n yọ kúrò ṣe wọ́n wá jẹ́ kọ́ fá ìgbà mùsùlùmí ní tẹ́rìtìrì rẹ̀ wọ́n ní ìyẹn ló fà á nígbà tó bá nàjà ṣe kú àdébísọ̀ sálà ó kí sọ̀rọ̀ àtò ìgbà yìí sí ra làwọn àfáà ṣe sọ ọdọ ọ̀rọ̀ àwọn àfáà pín sí méjì sáàárín àwọn mùsùlùmí tí wọ́n kírun sí la àìtó ní sọ̀lá tó lẹ̀gẹ́ ìrun sí la náà tọ́ba rí bẹ́ẹ̀ ni àìmọye àwọn sàbẹ́ ńlá ńlá ló kù ànábí òní kẹ́kọ̀ọ́ sọ̀lá tó lẹ̀gẹ́ ìrun sí wọn la tó láàrin mùsùlùmí náà wọ́n dẹ̀ ti kírun tẹ̀ náà sàásì wọn la ṣùgbọ́n torí pé nàìjà ṣe àárín àwọn kèfèrè ló sí wọn àbí wọn kàn wọn wa kírun la ṣùgbọ́n aláwọn onímọ̀ ìmọ̀ àtàwé àti bàbá àgbà wẹ́gbẹ́ bá sọ̀rọ̀ àwọn kan sọ̀rọ̀ ti dé ìfún kó tẹ́ pé ó kú sàárín mùsùlùmí náà alẹ́ kìí sí la pépè gbàdúrà ni ṣùgbọ́n ètò ìrìnlẹ̀ jù ìyẹn nígbà kan yí musa láyé fún wa dáadáa musa ló ní à ha nídìí kátólí sọlá tó lè kí èsì gbogbo ẹ tó bá ń bá ìpínlẹ̀ kìsìlá ọba àgbà ṣe ló kìsìlá ṣe ló kà ní ìlú lóòsì ọlọ́ba ti tẹ́jú afọ yàmá àkọsí bá sàlámù ọ̀rọ̀ kí ni ó padà wá ṣẹlẹ̀ nígbà táwọn ẹbí wa ṣe yẹ lọ sí ìlú dínà já afárò sí tọwá ní kẹ́ni wọn ọ̀dọ́ bá ti dá ṣe. ń gbọ̀n wá di ámúlẹ̀ káyí báàrà ọdún bí ọdún keje lẹ́yìn ìjìra àwọn Yẹhudi haibaru àyíká níjẹ́ haibaru wọ́n wá ṣe jàǹbá fànàbí gbogbo àdéhùn tó bá nàbí ṣe wọ́n tú àdéhùn wọ́n yàtọ̀ àwọn àdéhùn lọ́kọ́ wọn yàtọ̀ ọdún yẹn ní jáfàrú dé sí Mẹdínà anábì àsálà ó nínú òun dùn ọ̀pọ̀ lónìí ní òtí ẹ̀ ní sọ́tọ́ jẹ́ kí ni òun ó dùn àbìkùdú mi jáfàrú ọ̀bì fati ìfẹ́ yà síbi jáfàrú ṣe dé yìí ló dùn mí lójú ni àbí fáìbáwù tá a rí báyìí látọ̀dún náà já fáwọn wà kó Mẹ́dínà hátà fáwọn ọkọ̀ ìyá tẹ ìfàyẹ́lẹ̀ mọ̀tù bó ló ṣe ikú rẹ̀ báyìí rẹ̀ kọ́ wọ́n yí lójú ayé ànábì sallallahu alaihi wasallam ànábì olùkọ́ mẹ́tàbí ní gásíwájú ìmọ̀ tátà ogun yẹn lágbára púpọ̀ ànábì ò lọ ó wá yan sàábé mẹ́ta sẹ́láwọn ànábí ọlọ́run ọmọ tí wọ́n ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn ìṣù gbogbo ẹnu sọ̀rọ̀ ó ti bàbá àṣàbí mẹ́ta ó ànábí lẹ́yìn èèyàn ẹ̀tẹ́ tí ẹ gbọ́ ogun tẹ́ ń lọ yìí èèyàn mẹ́ta ni màá yàn tí wọ́n jò lórí àwọn mẹ́ta ẹ̀ta yìí tí nǹkan kan bá ti lè ṣe wọ́n tó ẹni tó bá wù kó darí ogun ẹni tó bá wù kó ṣe kí ni kó darí ogun lẹ́yìn ìgbà náà ọyá zaidu ọmọ harifa òun ni kó darí ogun tí wọ́n bá pa zaidu sótiyé inkutila zaidu fàjà afárù ẹjẹ́ ti jáfárù ní otu rọ́ọ̀bẹ̀ wà inkutila jáfárù fa abdullahi ibn rawaha ẹjẹ́ kábílẹ̀ ọmọ rawaha náà bọ́ọ̀bẹ̀ jẹ̀mọ́ ọba bẹ̀rẹ̀ ogun mọ́ta wàlá ìbéèrè bí ara pa zaidu jẹ̀mọ́ ànábìsọ àbí ọ̀sọ́lẹ̀ ta ló kù tí ọ bọ̀ bẹ́ẹ̀ jáfáwùgbà sẹ́wọ̀n kálẹ̀ ní àti ilẹ̀ ààrùn mi yéé ànẹ́bí ní tọ́lá pa wọ́n ti gba èmi lókùn tí wọ́n gba ọlọ́run ẹ̀jẹ̀ ìṣẹ́ tó kú àwọn òwà fọmọlá dọ́ díẹ̀ wàlẹ́ ìjáfáwù ọ̀dọ́ ọkùnrin olùkú ti gbàdá ọba tó ní ọpa sábẹ̀rẹ̀ sábàbí fàkútì àbá abúlé ìgbọ́dọ̀ wà náà bọ́ ọbẹ̀ fàkútì làwọn bá pa ta ló kù tí ó darí ogun yàrá kárì ìgbẹ́wà nìyí sáyẹ́fù lọ́wọ́ pọ̀ sí i káàlìdù kẹ́bọ̀ ọbẹ̀ ní pé wọ́n ẹ̀ tí tóbi ẹ̀ tóbi àbúrí wèrè ṣe yí níta ní ìbọlẹ̀ tí ń bọ̀ tẹ́ẹ̀ ló kó lọ́rọ̀ bọ́ọ̀rẹ̀ bá ṣe gbàdá òun ló kí gbogbo yìí ah ọlànàbí wa sun ẹkún sọlọ́lá àdàsá pé ọmọ ìyá mi lọ ló ṣe sọ fáwọn sàádé ìsìnàwó ní áàlì jáfárì tó àmọ́ ẹ lọ ṣe ń jẹ fáwọn fámìlì jáfárì ìbànújẹ́ dé báwọn ìyàwó ẹ̀ di opó àwọn ọmọ ẹ̀ṣẹ̀ kí ni wọ́n di ọmọ olùkọ́ wọ́n ní ìjà fáwọn ṣe kú nìyẹn lẹ́nu tó kú ìṣẹ̀lẹ̀ fún tí ó lè ṣe ìṣòro sẹ́yìn ọ̀rọ̀ ní ìparí àáfàá wa Hasan wọn wọ́n lọ́wọ́ akọ ilé orin méjì ó fi dáná wọ́n lọ́wọ́ sọ wípé wàkúnná nàró fi jáfárì mi Muhammadu wàfá àwọn àmúrọ̀ sọ́ọ̀rì máa ayé fèrè náà ó ní sẹ́ láwa tẹ̀ ń wòye a lára jáfàrú irú tá a lára níbi wa Muhammad sallallahu alaihi wasallam wàfà àn ní kéèyàn pé àdéhùn kéèyàn pé tọlọ́hún téèyàn gbà a rí lára jáfàrú wà á múrọ́ ní ìtọ́jú náà pé àṣẹ a rí lára jáfàrú sọ́ọ̀rì mọ́ àìsàn yìí mọ́rù ní àwọn ìdà tí ń kọ yànrànyànrà tọ́jẹ́ pé ibikíbi téèyàn bá ràn lọ òun ní ọ̀rọ̀ ọmọ lára jáfàrú yìí falazala fil islami man ala min ali aṣi ni dàáyì mọ̀tìn látẹ̀sùlù àǹfààní ó ní sẹ́yìn rí kò yẹ kó gbò jáfọ́rù yí ọ̀yẹ̀ kò gbò lẹ́ni tó jẹ́ kó rí ìsìláàmù náà ló wà nínú àwọn ará ilé aṣírí tàràrà ilé aṣírí fámílì àdébíwá Muhammad sasana ó láwọn ìròyìn kan àwọn ìròyìn kéde izu ìròyìn abẹ́yìn ìròyìn èyí ìròyìn akíkanjú tọ́já sí wípé kò yẹ kò wò ní tó tó máa ṣe ní ara ara jáfárò ń ṣe kíni o òun ló wà ọlọ́run bá ní kẹ́ jáfárò ọ̀hún àṣìlítọ́ ni ìwọ̀n bá tá a sọ ìwọ̀n lọ́dún yóò fa àfa sọ àwọn tá a gbọ́ subhanaka allahumma alhamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk salamu alaykum